وكل بدعة ضلالة وكل ضلالة في النار والعياذ بالله سبحانه وتعالى إليه أتوقفكم الله أجري أصلاتكم النبوة محمد صلى الله عليه وسلم المبعوث رحمة للعالمين alóbi tí ọlọ́wọ́ subhanahu wa ta'ala gbé dìde kò lè máa jẹ́ ìkẹ́ àti àánú fún gbogbo àbáláyé kí asọ́lájú náà máa bá wọn ara ilé ànábì àti àwọn sọ̀hábà àti gbogbo àwọn ẹni tí wọ́n bá tẹ̀lé ìlànà òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wasallam títí yóò fi máa di ọjọ́ ìgbéǹde àlùkìyàwó lẹ́yìn náà a kíra wa púpọ̀ ní ọkùnrin wa lóbìnrin wa pé ọlọ́run bá wa subhanahu wa ta'ala sọ wa di irú ọjọ́ ìní. a lè fi gẹ́gẹ́ bí ìṣe wa irúfẹ́ ọjọ́ ìní báyìí tafsir Qur'an òun náà ni a fi ń ṣe àlàyé rẹ̀ táàtì mọ ojú ọjọ́ ọ̀la ṣàlàyé tíra ọ̀gbàdo àṣà a máa dájú ìfura wa ní akọ̀ ọ̀dọ̀ sunday bọ́ni ọ̀gbàdo àṣà ní ọ̀sẹ̀ yìí ìdáàbì máa yẹ mú òun náà ní bó láti padà wá sí gbogbo ọ̀mọ́ àti wá nínú tíra ọ̀gbàdo ìdí nu ti ń dájú àṣìkáàmù náà là á ti lè lò òun náà là á ti ṣe lọ́la àtiwálà kò lọ bí kìtáàbù síyà òun náà ni ibi tá a ti mọ sọ̀rọ̀ fún wa nípa tí wọ́n ń pè ní ààrùn sọ ìdí nìyẹn. عبد الله سبحانه وتعالى بمنه وكرمه وعزه وفضله يوم زاد باب الجنان اسمه الله àwẹ̀ Ramadan tí ó ń bọ̀ lójú ọ̀nà a gbọ́dọ̀ mọ́ múra kalẹ̀ dé torí pé nǹkan ńlá ló dájú kọ wá nǹkan ńlá sì ni ń bọ̀ wá sọ́dọ̀ wa so àwùjọ wa náà gbọ́dọ̀ wá múra kalẹ̀ dé a sì gbọ́dọ̀ pèpè ara wa dáadáa àwa mùsùlùmí àkùkùkọ̀ mi kan olùwípé Islam wa táwọn ṣe lé ní àkànṣe bá ṣe lé ní alábìbíró àwa dáṣe láwàá lẹ̀ yorùbá àákàn kírun pé pátá ní kí mo ṣe kí mo ní ń gba mo sì mo sì gbà wọ́n ní lọ hajj mo sì lọ. wọn náà máa ń lọ ọmọrọ tèmi náà lọ tèmi náà irú ìlànà tọ́pọ̀lọpọ̀ wa tá a láàfin mọ iṣẹ́ ìsìláàmù lẹni nìyẹn wàhálà pátá wàṣẹṣẹlẹ sẹyìn a wàhálà tó ń kọbi àṣà tí ò dáa ní wá sàyè ìṣe tí ó sì ní irú sí bẹ́ẹ̀ a máa ń kẹ́kọ̀ọ́ ṣáájú tá a bá fẹ́ ṣe àmọ́ ń wá mímọ̀ lórí gbogbo àlámàrí tá a bá fẹ́ wọnú ẹ̀. tó bá ti fẹ́ wọnú àwẹ̀ yìí ní tó yẹ fún wa náà ni pé káwá bò láti fẹ́ kẹ́kọ̀ọ́ nípa àwẹ̀ àmọ́ gbọ́dọ̀ wà láàyè wọ́n tuntun. onínú sí wa ní mọ́sálásí wa láàyè yìí ó wá ní pé táwọn ẹ bá ti ń kú bí ọ̀sẹ̀ kan àbí kú bí ọdún mẹ́wàá láti wá máa ń ta ìbá ti gbogbo dánilẹ́kọ̀ọ́ wa pátá àwàdẹ́kù bíìsì lórí àwọn ìlànà ìgbàwẹ̀ ẹ̀kọ́ bá a ti ń gbàwẹ̀ bá a ti máa ń ṣe lọ́dọọdún náà àti wá bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ tọdún yìí náà tíra tá wá bẹ́ẹ̀ lù lọ́dún yìí náà ni kitab Umdatul Ahkam oní àti tíra Umdatul Ahkam mi tá a fi ń kẹ́kọ̀ọ́ bọ̀ kó tó di adé àyè. Ah, kásìmọ́ gbàgbé pé bí akéwì gbẹ̀yìn bẹ́ẹ̀ náà ní kìtàbù haid ayọ̀kọ́ ọ̀rọ̀ haid lákọ́gbẹ́yìn lábẹ́ kìtàbù tọ́ha báàbù haid lábẹ́ kìtàbù tọ́ha kí n jáde gbogbo àwa tá à kan bá dánilẹ́kọ̀ọ́ nílọ àájà ah, ọmọ yìí wá báyìí fi àtìgbọ̀ndé ìyàwó yẹn mọ́ gbọ́ ilé lékiw ló àmọ́ torí tí ń bọ̀ láti wá padà sínú ẹ̀ náà láti lọ rí kọ́ kìtáàbù àṣìyà tí ń já sí pé bí rọ̀mọ̀tán ló bá lọ tán ká sọdún tán ká sinmi díẹ̀ lẹ́yìn ọdún á wà tún padà sínú kìtáàbù àtọ̀hà òrùkálà yìí ní ìjọba bá ní sì padà sí gbogbo àwọn abẹ tó bá yẹ kí a padà síbẹ̀ ọlọ́mọṣáàṣì lọ́rùn fún wa ó sì gba alẹ́ sí lọ́wọ́ ẹnì kọ̀ọ̀kan wa sábà báyìí afẹ́tíkálukú wa máa fọkàn bá dánilẹ́kọ̀ọ́ yìí lọ àwọn tó pàtàkì tá a gbọ́dọ̀ máa máa pa àwẹ̀ àápọ̀pọ̀lọpọ̀ rẹ̀ ní ìjìrà yìí insha allah bàbá wa parí kìtàbù sí abúlá ní ọjọ́ mélòó kan àápadà tó wá yẹjú àwọn mọ̀sáì pé kó ṣe ṣe kí tíra mọ́ mi rùbá láwọn issues tí ò yẹ ká mọ́ mọ́ nípa ọ̀rọ̀ àwẹ̀ á jáde fún wa ṣòbí ìdìní láì tààrà àṣùbá ìdí ní ìgbà àti lọ́wọ́ yìí lọ́la náà àmọ́tọ̀la ní ìgbé náà wà gbé náà ní ìgbẹ́ láàbí méjì torí ibi àti níwà sí lọ́la jìnnà tó àwa wò pé tí bá kọ́kọ́ ṣe ìdánilẹ́kọ̀ọ́ láàárọ̀ ká tó gbórí lọ́nà bẹ̀ ní àbí ká káńsù ìdánilẹ́kọ̀ọ́ bàbá rí àrẹ́jìmẹ́ǹtì sí ẹ̀yìn ṣàlá àkọ́kọ́ ṣe ìdánilẹ́kọ̀ọ́ láàárọ̀ la bàbá ti yóò já sí pé lẹ́yìn dọ́là àrífi àrífi ó bá wá di ọjọ́ tuesday inshallah a wà dá ìdánilẹ́kọ̀ọ́ sí bẹ́ẹ̀nà magrebi wal isha láàrin magreb àti isha amọ̀wábàlà ìfira yìí a sì bẹ́ tuesday wednesday thursday kọ́lọ́ bá wá ní àríyọrí ẹ̀ níjọ́ friday tí wàá dá ọ̀rọ̀ sátidé tí ń bọ̀ inshallah àwọn musaid tó bá wá pàtàkì á yẹjú àwọn ẹgbẹ́ ọ̀hún àti olúwa àtàníyàn sọ́dọ̀ rẹ̀ yìí ọlọ́dà kọ́mọ́tà sí ọ̀rọ̀ fún wa àdáńlá ní ẹ̀rọ ìpín dáadáa ìlà fẹ́ sí ìkíláàsì èyí ò láníyàn sọ́dọ̀ àti sẹ́fì wọn tẹ́wọ́ gbà ọlọ́dà kọ́mọ́tà fi sí wa lọ́sọ̀ọ́ mẹ́jẹ àjọra wa lójú díẹ̀ mẹ́jẹ àṣekárí mi mẹ́jẹ àníyàn wa padà kó mi dèrè ọlọ́run mẹ́jẹ àníyàn wa lọ́dún ti àníyàn ilé ayé ọlọ́run. القرآن الكريم أحسن نعم. الحمد لله والصلاة والسلام على رسول الله وآله ومن والاه واتبع اهتداه إلى يوم القوم وبعد كتاب الصيام عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم